ọba ọlákùlẹ́hìn fìtàn balẹ̀ èyí lohun tó ṣe nílé olùbàdàn tó wàjà pẹ̀lú bí ìpapòdà olùbàdàn kan ṣe máa ń jẹ́ àǹfààní fún igbákejì rẹ̀ láti gorí ìtẹ́ gẹ́gẹ́ bí olùbàdàn tuntun tó jẹ́ pé ètò ìwúyè àti bí àwọn náà yóò ṣe gorí ìtẹ́ lẹ́ni tí ipò náà bákan máa ń mójútó láìbìkítà nípa ìbànújẹ́ àwọn ẹbí ọba tó wàjà ìṣẹ̀lẹ̀ tuntun wọnú ìtàn ìbàdàn lọ́jọ́ ajé monday ọjọ́ kẹfà oṣù karùn-ún ọdún 2024 yìí nígbà tí ẹni tó kàn báyìí láti gorí ìtẹ́ olùbàdàn ọba owólabí ọlákùlẹ́yìn ṣàbẹ̀wò sí àwọn ẹbí olùbàdàn tó wàjà ọba mahood lẹ́kàn balógun òun pẹ̀lú mẹ́ta nínú àwọn ìgbìmọ̀ olùbàdàn ni wọ́n jọ ṣàbẹ̀wò ọ̀hún sí àwọn ẹbí ọba balógun lágbolé wọn tó wà ní àlìwò òsì balógun ilẹ̀ ìbàdàn ọba lateef gbàdàmọ́sí adébíyìnpé ló ṣáájú àwọn tó kọ̀wọ̀rìn pẹ̀lú olùbàdàn lọ́jọ́ náà orúkọ àwọn méjì yòókù ni aṣípa olùbàdàn ọba abíọ́dún kọ́ládàísí àti ọba kọ́láwọlé adégbọlá tí í ṣe aṣípa balógun ilẹ̀ ìbàdàn nígbà tó ń ṣàlàyé ìdí tó ṣe ṣàbẹ̀wò náà ọba ọlákùlẹ́yìn ṣàpèjúwe ìgbésẹ̀ ọ̀hún gẹ́gẹ́ bí èso igi tí ọba balógun gbìn nígbà ayé ẹ̀ nítorí bí ìfẹ́ àti ìṣọ̀kan yóò ṣe wà láàrin olùbàdàn àti ìgbìmọ̀ rẹ̀ lọ́ba náà mú ní pàtàkì nígbà tó wà láyé ó ṣèlérí pé òun yóò tẹ̀síwájú nínú gbogbo iṣẹ́ rere tí ọba tó wàjà náà fi sílẹ̀ pàápàá nítorí ìfẹ́ ìjìnlẹ̀ àti ìbáṣepọ̀ tó dánmọ́rán tó wà láàrin òun àti olùbàdàn àná náà gẹ́gẹ́ bó ṣe sọ lóòótọ́ àsìkò tí ọba balógun lò lórí ìtẹ́ kéré lójú àwa èèyàn ṣùgbọ́n àwọn ohun rere tí wọ́n ṣe nígbà tí wọ́n wà lórí ìtẹ́ kì í ṣe kékeré nítorí náà ẹ̀yin ẹbí kábíyèsí kò ní láti máa banújẹ́ bí kò ṣe kẹ́ ẹ máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé wọ́n gbé ìgbé ayé rere àti pé àsìkò tí wọ́n lò lórí ìtẹ́ lápẹẹrẹ nínú ọ̀rọ̀ tiẹ̀ ọba adébíyìnpé tí í ṣe òsì balógun ilẹ̀ ìbàdàn sọ pé ohun tí kò ṣẹlẹ̀ rí nínú ìtàn ìbàdàn ló ṣẹlẹ̀ báyìí nítorí kò tí ì wáyé rí pé kí ẹni tí ipò olùbàdàn kàn lọ kí àwọn ẹbí ẹni tó fi ipò náà sílẹ̀ gẹ́gẹ́ bó ṣe sọ ọba ọlákùlẹ́yìn kò sí nílé níbi tí wọ́n ti ń tọ́jú ara wọn ni wọ́n wà lásìkò tí ọba balógun papòdà nígbà tí wọ́n padà dé lẹ́yìn tí ara wọn ti yá tán ni wọ́n wá ṣàbẹ̀wò sí àwọn ẹbí ọba tó wàjà yìí èyí tí irú ẹ̀ kò wáyé rí ọba ọlákùlẹ́yìn gbé ìgbésẹ̀ yìí láti jẹ́ kí wọ́n mọ bí ìfẹ́ ṣe wà láàrin àwọn pẹ̀lú ọba balógun tó wàjà tó àti pé ìfẹ́ náà ṣì wà síbẹ̀ bẹ́ẹ̀ ni yóò sì máa wà lọ títí. sẹ́nitọ́ kọ́lá balógun àbúrò olùbàdàn tó wàjà ló gba àwọn èèyàn náà lálejò lórúkọ ìdílé àlíwò nígbà tó ń fi ìdùnnú ẹ̀ hàn nípa àbẹ̀wò náà lórúkọ ìdílé àlíwò sẹ́nitọ́ balógun sọ pé bí olùbàdàn kan bá ti wàjà ètò ìgbaradì láti jọba lẹni tí ipò náà bá kàn máa ń gbájúmọ́ wọn kì í rójú ráàyè ṣàbẹ̀wò sí àwọn ẹbí ọba tó papòdà èyí tí ọba ọlákùlẹ́yìn ṣe yìí làkọ́kọ́ irú ẹ̀ nílẹ̀ ìbàdàn nítorí irú èyí kò wáyé rí gẹ́gẹ́ bó ṣe wí. ọ̀làwálé ajáò ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn aláròye online tv faith adébọlá ló kà á sétí ìgbọ́